akí ń kábọ̀ sí orí ètò yín ètò wa èyí tí a pe àkọlé rẹ̀ ní wúdà àbúsọ̀ ètò tí ó ń kọ́ ní àwọn oríṣiríṣi ẹ̀kọ́ èyí tí ó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn tiwa alislam látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa dr sarafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti alimọ̀dínà center èyí tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ẹ̀sánú ajé ẹ̀ má bàa ká lọ. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad bin abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يا بيورو تنبالو لنا أتي صورو يا بوت سجاك يا قلوك وادوا lọ́lọ́kan ọ̀jọ̀kan ló wá nínú alukur'ani alápọ̀nlé láwọn àdúrà tó ṣe pé téèyàn bá ń mójútó wọn téèyàn ń tọrọ pẹ̀lú wọn wọ́n tó láti rọni lọ́rọ̀ jìnnà sí àwọn àdúrà púpọ̀ tí ń bẹ lárọ̀ọ́wọ́tó àwọn èèyàn tí wọ́n ń gbé ká sájà àwọn àdúrà àdádálẹ̀ àwọn àdúrà bẹ́ẹ̀ pọ̀ mí nínú rẹ̀ gan lè yọ̀yàn kó nu ẹ̀sìn Islam ká mójútó eléyìí tó wà nù alukur'an àti èyí tó wà nù sunna tó tó wà àríkọ́ lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa nínú irú àwọn àdúrà bẹ́ẹ̀ ọlọ́nkọ́ wa ni rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ọlọ́run lẹ́dàá wa. ó tún kọ́ wa nínú àwọn àdúrà ní amana ar-rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu bayna ahadin min rusulihi wa qalu sami'na wa ata'na غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها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 ولكن ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب فكنا ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد إن وري أنا لا دعتنا بزكريا عليه السلام تسي هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء بكنا إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọlọ́kọ̀ ọ̀jọ̀kan àdúrà eléyìí tó wá nínú alukur'ani alápàlẹ́ ọlọ́kọ̀ ọ̀jọ̀kan àdúrà tó wá nínú sunna nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ṣe pé nínú wa ni àwọn èyí tó wà nù súnà la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir eléyìí tánàbí ni ká máa wí lójoojúmọ́ nípa ọgọ́rùn-ún láàárọ̀ ìgbà ọgọ́rùn-ún lẹ́yìn ìgbà tó ń bá wọ̀ subhanallahi wa bihamdihi tí wọ́n ní ká wí ọ̀nà nípa ọgọ́rùn-ún láàárọ̀ ojoojúmọ́ ìgbà ọgọ́rùn-ún ní ìgbà tó òòrùn bá wọ̀ lójoojúmọ́. bákan náà sayidu sayyidul istighfar allahumma anta rabbi la ilaha illa ant khalaqtani wa ana abduka wa ana ala ahdika wa wa'dika mastata'tu a'udhu bika min sharri ma abu'u laka bi ni'matika alayya أعوذ بك من شر ما صنعت أبوء بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت من أوادع أنني اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في دنياي وأخراي وفي أهلي ومالي اللهم آمن روعاتي واستر عوراتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي من أوادها هناني دعاء الهم والغم اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي بكنا إنه وادوا اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا أتبه بيلو nínú àwọn àdúrà eléyìí tó wá nu súnà nàbì sallallahu alaihi wasallam yàtọ̀ sáwọn èyí tó wá nu alukur'ani tá a ti wí àpèjúwe díẹ̀ nínú rẹ̀ ṣáájú kí mùsùlùmí ó sì àmójútó àwọn àdúrà yìí wọ́n pàtàkì púpọ̀ wọ́n sì jẹ́ nǹkan tó yẹ kí mùsùlùmí ó bàbàrà kọ́kàkùn yàtọ̀ sáwọn àdúrà tó kún fún ẹ̀gún ọ̀pálámbá àti oríṣiríṣi nǹkan tó lè ṣe ní sùtà nínú àwọn àdúrà tí wọ́n máa gbé ká tí wọ́n rò kún ìtẹ́ gidi làwọn ń gbé ká àdádálẹ̀ ṣèrkìyàt èyí tó kún fún ìṣẹ́bọsọ́lọ̀ tọ́wọ́ àròpọ́lọ̀ ló ń pè àwùjọ bìlá àbí àwọn àdúrà tí wọ́n ṣe ṣe ṣe tí wọ́n ní a ah, bá ṣe débi báyìí wàá kọjú sọ́tún wàá kọjú sósì wàá kọjú síwájú wàá kọjú sẹ́yìn ó dìde sí ó ti jókòó máa bá lọ tó débi báyìí ọ fẹ̀gbẹ́ lélẹ̀ gbogbo àwọn àdádálẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àdó àdádálẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tẹ́ máa rí táwọn ọ̀pọ̀lọpọ̀ máa gbé ká tí wọ́n máa tanra àwọn jẹ tí wọ́n ti dájọ́ sí pé àdó ayé ni tọjọ́ jùmọ̀ eléyìí ni tọjọ́ accept eléyìí ni tọjọ́ aláàdì eléyìí ni tọjọ́ àtìní eléyìí ni tọjọ́ tàlátà eléyìí ni tọjọ́ làrúbá eléyìí lọ́jọ́ àlàmísì subhanallah alazim àdádálẹ̀ gbogbo eléyìí àbádùn àtàǹsẹ̀ eléyìí tó ṣe kó ṣàkójọpọ̀ ká máa kó kọ àlìjànú eléyìí táwọn èèyàn máa gbé ká gẹ́gẹ́ bíi tíra kan du'a al-fawz al-azim eléyìí tó kún fún pípé orúkọ àlìjànú lórúkọ pàǹsàdúà wọn wá sọ pé àwọn porúkọ rọhánì bí baba ké yàtúntà àti kútùbà rẹ baba ké ìdáwọ́kà àti kútùbà rẹ níbo ń bẹ níbo lànà bìtì máa ṣe bá wọn lọ kó àwọn àdúrà kan tó ṣe é pé bẹ́ẹ̀yàn bá ń serú rẹ̀ ó tó mú ni kúrò nínú ẹ̀sìn islam àbí bò ní òsì ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n pọ̀ kọ̀ọ̀kan mi tọ́ yàtọ̀ sọ́lọ̀ ọ̀ á ní kúrò ní islam ó ti kúrò tipẹ́ sòkè serú àwọn àwé lọ́ọ́ máa kó káńtì ẹ̀wọ̀ mùsùlùmí gidi àwọn àdúrà tó wá lọ́tọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n kúnlẹ̀ àwọn lọ́yẹ kọ́ máa lò nígbà tó bá bẹ lọ alukur'an ó tó láti ṣe àwọn àdúrà tó wà ń bẹ́ẹ̀ nítorí pé ọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa nìyẹn tọ́ba wa ni ẹ ẹlẹ́kùnsá lè rí tírà kan tá a lè máa lò fáti ṣàdúrà ńgbà tí a ní àwọn eléyìí irú ètò kan wá wa àwọn kọ́ èwo la lè máa lò. a ti rí tírà Hisnul Muslim atúnrikún atúmọ̀ rẹ̀ sédè oríṣiríṣi eléyìí wà lárọ̀ọ́ tó wà dúpẹ́ fọlọ̀ àwọn àwé mi ìwo ló tún wà àwọn ìwé pọ̀ tó wà nínú àwọn ìwé tó wà òní kìtàbù du'a tíra àdúà lil imam at-Tabarani al-imam at-Tabarani wọn ló kójọ ibi títí ra yẹn wá da sí ni pé tó bá kó tó bá ṣàlàyé àdúrà títí títí níparí wọn tún sọ tó fẹsẹ̀ rìn lẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rìn lẹ̀. tí ó fi jẹ́ pé tó fẹsẹ̀ rìn lẹ̀ là ń lò eléyìí tí ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ à nílò bẹ́ẹ̀ náà ni atúní kìtàbùl adkar ti al-Imam Nawawi tó kún fún àwọn àdúrà lóríṣiríṣi lọ́lọ́kan ọ̀jọ̀kan tó wá láti sunna anabi sallallahu alayhi wa sallam àti tó tún wá lọ al-Qur'an ah al-Imam Nawawi olùmọ̀lá tó bá mú ẹgbà wá wá nípa àdúrà yóò tún ṣàlàyé bó ti ṣe gúnrégé sí àti bó lọ́lẹ̀ sí táàfin lu èyí tó gúnrégé táàfin fèé tọ́lẹ̀ sílẹ̀ àtúwá dúpẹ́ fọlọ́n pa àwọn olùmọ̀lẹ́yìn anáwọ̀wé lóde tòní àwọn ẹni tó tún ṣiṣẹ́ fún tíra rẹ̀ yìí ti pọ̀ lọ́nà tó ṣe pé gbogbo ń tó bá sọ nínú tíra yìí pátá korongodo ni wọ́n gbé sórí òṣùwọ̀n ṣẹ̀ríyà tá a fi máa ń mọ̀ sí ẹ̀gbà wa fẹsẹ̀ rìn lẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ adúpẹ́ fọlọ́n. bẹ́ẹ̀ náà ni Ibn Taymiyyah rahimahullah òun náà kó tíra àdúrà kan jọ lẹ́yìn tó ṣe pọ́ fẹsẹ̀ rìn lẹ̀ ó ní alikẹ́lìmù tayyib tíra àti ibn Taymiyyah nù ọmọ kí o rẹ̀ alimami ibn Qayyim òun náà kó tíra kan jọ nípa àdúrà ó pè ní alwabil sayyib àtàwọn tíra míì tíra míì tíra míì olùmọ̀ Wahf al-Qahtani kọ́ ló ń foríjì òun náà gbìyànjú ó kó tíra àdúrà ńlá kan jọ. ala adhkar min al-kitab wa sunnah ọwọ́ agbẹ́kúrú ó gẹ́kúrú sí hisnul muslim hisnul muslim tó ṣe àkójọpọ̀ gbogbo ntọ́mi èèyàn bùkátà tí wọ́n máa ṣe ládùúà fún gbogbo àfojúsùn rẹ àdáwọ́lé rẹ àti gbogbo nǹkan tí máa ń bà lẹ́rù hisnul muslim yẹn sì ń bẹ tó kó wa sédè àwa náà kó lè bá àjẹn tó wúlò fún ọ lọ́nà tó ṣe pé ìwọ náà ò ní gbẹ̀yìn níbi mímọ ṣe àwọn àdúrà tó gúnrégé tọ́tọ̀dọ̀ ọlọ́run wá àtọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam tọ́ọ̀dẹni tó jìnnà sáwọn àdúrà dáadáa lẹ̀ irú ìtẹ̀ ń kóká. tọ́ lára àwọn ìjọsìn eléyìí tá máa fa hàn sí òun náà ni al-isti'ada sísáàdì. Si لابد أن تكون استعاذتك استعاذة بالله ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ wọ mùsùlùmí ìsádi rẹ̀ gbọ́dọ̀ jẹ́ sísádi ọlọ́run ọlọ́run lèèyàn máa sádi torí pòun ló lè dáàbò bò yẹn ọlọ́run lèèyàn máa sádi nítorí pòun ló lè làyàn ọlọ́run lèèyàn máa sádi nítorí pòun ló lè gbàyàn àyísádi èèyàn àyísádi àlìjànú àyísádi màláìka kò séèyàn kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tó tó sádi bọ́n ọba ti sádi nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run

káyọ gbà tàlàyé náà tètè ọlọ́run ọba ọba gbàyàn ayé kan bẹ tó lè gbàyàn ẹlòmíràn kò ń sádi àwọn èèyàn gẹ́gẹ́ bíi tòun eléyìí tó di aburú ńlá àìgbọ́ ọlọ́run ọba gbọ́ ìfagbọ́n ọlọ́run ọba ya ìṣẹ̀bọ̀sọ́lọ̀ kọ́lọ́run ọba kọ́ sọ wa kọ́ là wa kọ́ gbà wá ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn àwọn tó bá ń ṣiṣẹ́ tó bá ń ṣiṣẹ́ dráìvà àwọn máa sọ pé àwọn ń sádì ògùn wọn lọ kórin kan àwọn àlòkù orin àwọn arin tó ti dógùn wọn kó jọ ní gáràjì gbogbo dírẹ́bà kọ̀ọ̀kan láàárọ̀ láàárọ̀ yóò lọ máa júbà yóò máa lọ júbà fúnrin lásánlásán yóò máa sọ pé ńlògún pé ògún o àtẹ̀yẹ́ tí máa jẹ́jẹ̀ àtẹ̀yẹ́ tó ṣe é nǹkan míì máa jẹ kọ́gbà ńkọ́ làwọn lọ́pọ̀lọpọ̀ ààyè níbi tójú bá ti dúdú ẹ̀rí tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ojú àá dúdú irin wa lọ lọ́n tiẹ̀ irin ló lè gbọ́ lẹ̀ tábà wá sọ̀rọ̀ ọ̀sọ̀pọ̀ ọ̀làjú ah, ó rí pé ojú ẹ̀ sókun kọjá àbíkíáfù ẹ àwọn èèyàn míì táwọn náà bá tún láwọn ṣiṣẹ́ ọdẹ àwọn náà tún àjàjà tí máa ń lọ sígbó ọdẹ ọ̀pọ̀ àìmọye ọdẹ iná ló sì jẹ́ pé abọ̀gún làwọn kìí sọ ọlọ́run ẹlẹ́dàá wa làwọn ń sìn wọ́n máa sọ pé iṣẹ́ ọdẹ kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn kò ní í ṣe pẹ̀lú kíni ogun wa ń kọ́ ohun ìṣẹ́sìn ogun ìṣẹ́sìn fáwọn ẹni tí ń bọ́ ìgbà tó mú ẹyẹ àdàbà tó ló fi júbà fóògùn kó jẹ́ kó lọ dáadáa kó dé dáadáa sọ́ọ̀mà ń sìn káà ni wọ́n ń pè lẹ́sìn náà so eléyìí náà ara burú ntọ́mọ èèyàn ń ṣe nìyẹn wọ́n fọlọ́wọn ẹlẹ́dàá wọn lẹ̀ wọn ò pè wọ́n fọlọ́wọn ẹlẹ́dàá wọn lẹ̀ wọn ò sáàdì rẹ̀ wọ́n á ń pè nǹkan míì wọ́n ń sáàdì nǹkan míì lẹ́yìn ọlọ́run wọ́n sì láwọn ọ̀sẹ̀ bọ̀ sọlọ káà ni wọ́n ń pè ní sẹ̀bọ̀ sọlọ ni wọ́n ń pè ní sẹ̀bọ̀ sọlọ tọ́mọ àti ẹni ìsọ́ bá fi ọlẹ̀ tí ó pè ọ́n dádì tí ń pẹ́ ṣé wọ́n ní sọ pé nǹkan ń dọ̀ láàmú ni ó tún máa bí ara ẹ lérè ṣé ẹsẹ̀ mi ló bí máa fún ni títí ń pẹ̀lú mi dáàdì ìwọ wá gbé tọ́ yẹ kó o gbé tọ́ lọ́rùn ọba lọ o gbé tọ́ nǹkan mi lọ ológun ọwọ́ alọ́ ṣẹ̀bọ̀ kí wọ́n á ní wọ́n ń pè lẹ́bọ̀ tẹ́lẹ̀ náà ọ̀ dá nǹkan kan mọ́ ẹlòmí ẹ̀wẹ̀ ẹ rí i pé yóò lọ júbà fésù òun sáàdì òkúta náà gbé kalẹ̀ tán kápolé lórí yóò máa lọ forí balẹ̀ fún yóò máa ní kọ́ sọ̀n kọ́ là ń kọ́ gbà ń kọ́ má jẹ́ òun ó sì ṣe kọ́ gbà ń nínú ewu kọ́ yọ òun nínú ìpájú a'udhu billah kọ́ gbọ́n lọ́wọ́ ọ̀tá a'udhu billah gbogbo eléyìí ṣẹbọ sọ́lọ̀ ni wọ́n ń pè ẹni tí ń ṣe tó ń ti mọ̀ yí pé òun ní tó ń kà fọ́nà tó nu ọlọ́mà àmọ́ wọ́n tó pe rẹ̀ mùsùlùmí kí ló gbé ọ lọ bógun ìwọ tó pe ra rẹ̀ mùsùlùmí kí ló gbé ọ lọ bẹ́sù ìwọ tó pe ra rẹ̀ ní mùsùlùmí kí ló gbé ọ lọ bọ́ya ìwọ tó pe ra rẹ̀ mùsùlùmí kí ló dé tó fi jẹ́ pé wọn náà ń bá wọn bó sà ó pe rẹ̀ mùsùlùmí wọn bá wọn bọ́dọ̀ ó pe rẹ̀ mùsùlùmí wọn bá wọn bọ òrùn wọn bá wọn bọ̀ràwọ̀ wọn bá wọn bògùn wọn bá wọn bòṣùpá a'udhu billahi minash shaitani rajim eléyìí gan-an ni tó túmọ̀ sí kò ti fi islam sílẹ̀ nítorí pé wọn kì í da lóru papọ̀ nínú islam pé èèyàn sẹ́kù mùsùlùmí má èèyàn ti fẹ́ kan fi islam sílẹ̀ nù fẹ́ni tó bá ní í ṣe torí wò ní í ṣe torí ẹ̀ lọ́lọ́run ẹlẹ́dàá ti kọ́ alẹ́ kan náà alukur'an pé ìsádi kò gbọ́dọ̀ jẹ́ ìsádi ohunkóhun àfi ìsádi ọlọ́run ọlọ́run là sádi torí òun ló lè gbà nílẹ̀ a'udhu bi rabbil falaq ọlọ́run ọba sọ kalẹ̀ sọ yìí pé mo sáàdì olúwa ọba tó ṣe pé ó máa ń mú kí ọjọ́ là jáde nínú òkùnkùn ọba tí mọ́jọ́ là mo sáàdì rẹ̀ qul a'udhu bi rabbin nas sọ yìí pé mo sáàdì olúwa olúwa àwọn èèyàn lápapọ̀ ah òun ló lè gbà wá òun ló lè là wá kò sí nǹkan míì tó lè gbà ó kò sí nǹkan míì tó lè là torí pé nǹkan míì tó jẹ́ àmì nǹkan míì tó ń pè ó ọwọ́ rẹ náà ni ọwọ́ àtàbúrò fi ṣe ọ yóò jọ ṣe yín papọ̀ ni nítorí pé òǹgà alára ò lè gba ara rẹ lẹ̀ ba'ufa at-talibu wal-matlub àti ẹni tí ń pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ ọ̀lẹ́ nǹkan míì tó ń pè lẹ́yìn ọlọ́run náà ọ̀lẹ́ ọ̀lẹ́ bá papọ̀ mọ́lẹ́ ọ̀dọ̀lẹ́ ràgàdù kò sí nǹkan ká tí wọ́n lè ṣe fún kò sì sí nǹkan kan tó náà lè ṣe fún. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni wa qul a'udhu bika min hamazati shayatin máa sọ ìrẹ́ anábì sallallahu alaihi wasallam kó mọ́ sáàdì lọ́wọ́ níbi aburú ìsọkúsọ ìwíkúwí ìbátẹnijẹ́ tí ṣètọ́ni máa ń ṣe fún yàn. so ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní sọ́ni ní ìlànà ìwọ náà ń gbọ̀n o ọlọ́run là á sádi àìsádi àsokọ́ àsorọ̀ àrìmálẹ̀ àtọ́lá àjẹpè àpèsàn àìsádi rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti sádi gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ́sádòfò ọ́sádòfò ìbálẹ̀ ọkùnrin jẹ́ tiẹ̀ láéláé. wa annahu kana rijalun min al-insi ya'uduna bi rijalin min al-jinni fazaduhum rahaqa. apá kan nínú àwọn èèyàn a máa sáde apá kan nínú àwọn àlìjànú kàkà kálìjànú fún wọn láyà balẹ̀ ìdúnkùkù lajà làlìjànú tún máa ṣe fún wa òun àfojúsùn páàrí gbà lọ́dọ̀ wọn àárí gbà ó ní tá à ń sá fún gan-an ni wọ́n kó tì ní láyà tó máa ti ń pè nǹkan míì tó ń sáàdì nǹkan míì lẹ́yìn Allah bọ́rọ̀ tiẹ̀ náà ti máa já sí i ọlọ́run dákunjọ́ rọ̀ wọ́n já sí rere má bà wá lẹ́sìn jẹ́ ṣé wá lọ́kàn nínú ẹni tó sọ wípé yọ́ọ́ máa pè ọ́ yóò sì máa sáàdì rẹ̀ ọlọ́run má bà wá lẹ́sìn jẹ́. akramakumullah á rí i pé nínú ìjọsìn tá à ń tún fa hàn sí tá a gbọ́dọ̀ gbé lọ bẹ́ẹ̀ lómi yàtọ̀ sí Allah olóòní al-istighatha al-istighatha ìkégbàjarì ọ̀dọ̀ ọlọ́run nìkan là á ké gbàjarì lọ àdúrà náà ní ké gbàjarì ṣùgbọ́n àìsí ìtàn pàtàkì ọ̀dà yàtọ̀ òun ní ṣe pẹ̀lú àdúrà téèyàn ṣe nígbà kanjú ni wọ́n ń pè ní al-istighatha ìkégbàjarè níta ń tọrọ wípé kọ́lọ́ wọn gbà wá kọ́ là wá lásìkò pọ́njú ni wọ́n ń pè ní al igbe gbàmígbàmí so al-istighatha yẹn ẹ rí i pé látara al-ghawth ni láti mú al-ghawth ìgbani ìlani ta ló lè gbà wá ta ló lè là wá. Allahu Rabbul Alamin ẹlòmíì ò lè gbà wá ẹlòmíì ò lè là wá torí àṣìṣe nu ìwé ìdáhùn tọ̀rí kọ́ máa ń ṣe tí wọ́n máa pè yàn ní gọ́ọ̀sù ìsọkúsọ gọ́ọ̀sù kọ rọ́ọ̀sù nù ọlọ́run ọba nìkan ọ̀dọ́ rẹ̀ ní gọ́ọ̀sù wà tóró ní ìgbà ni òní ìlà ni káma wá pè yàn kan ní gọ́ọ̀sù zaman a ah, ọ̀rọ̀ ṣírùkù gidi ni ọ̀rọ̀ sẹ́bọ̀sọ́lọ̀ gidi ni ọlọ́run ọba nìkan lọ́ba tí gbani òun lọ́ba tí lani káwá lẹ́yìn ń pè ní gbanigbani ẹ bá ní pé jáde kábíléèrè kọ́ gbani níbo ni ọba ti lè gbani ẹni tí ò lè gbára rẹ̀ lọ́wọ́ ọkú ẹni tí ò lè gbára rẹ̀ lọ́wọ́ àrùn ẹni tí ò lè gbára rẹ̀ lọ́wọ́ òṣì ẹni tí ò lè gbára rẹ̀ lọ́wọ́ àbùkù tó náà ni ọ̀hà gbà ọ́ bíbí ó ní ọba ti gbà ọ́ torí ẹ̀ wọ́n tún bá débi à ń tún fẹ́ sìn sẹ́fẹ̀ wọ́n ti láwọn fi àwọn èèyàn jẹ gọ́ọ̀sù nínú àṣírí fújì la hawla wala quwwata illa billah nígbà táwọn èèyàn bá ti kẹ̀sìn kún kankan kò sí tàbí ṣùgbọ́n àmú sáwàdà àmú sẹ́fẹ̀ kò ní í jẹ́ ní tá a fẹ́ kù nínú àlámàrí ìgbésí ayé wọn. kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́mọ́sí àwa lọ́nà kọ́mọ́sí wa darí ọlọ́run ọba nìkan ònlọba tó ṣe pé ó máa ń gbani ònlọba tó máa ń lani téèyàn bá wá sáde nǹkan míì tó yàtọ̀ sí Allah téèyàn ké gbàjarè lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sí Allah kò sí tàbí ṣùgbọ́n pọ́ńtì ti ṣe ashirk billah ó ti ṣẹbọ sọlọ nítorí pé àti ìsáde àti ìké gbàjarè ibadatani khalisatani lillah ìjọsìn ni méjèèjì jẹ́ o ní ìjọsìn pọ́nbélé fún Allahu Rabbul Alamin. a gbọ́dọ̀ wá sáàdì nǹkan kan mí tá a bá ti mà bẹ́ẹ̀ àfọlọ́ a gbọ́dọ̀ ké gbàjarè lọ bẹ́ẹ̀ lómi tá a bá ti máa ń ta wí àfọlọ́ tá a bá ti lè gbé nǹkan kan nínú àwọn nǹkan wọ̀nyí lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sọ́lọ́ àti ṣẹbọ sọ́lọ́ nínú ìjọsìn. ṣùgbọ́n ní tí yẹn lágbára láti ṣe fún yẹn ǹjẹ́ yẹn lágbára láti ṣe fún yẹn bí kọ́ ẹ pé ẹnìkan wá bọ́ oníkọ́ gbọ́n igbe gbàmígbàmí náà ló ké wá bọ̀ ṣùgbọ́n gbà tó gbé tó gbé wá bọ́ tó sì torí rẹ̀ kígbe gbàmígbàmí tó gbé yẹ̀ wò orí pé ntágbára rẹ̀ lè ka ni bí ẹni tó ṣe pé ìyàwó rẹ̀ ń bẹ nílé ìwòsàn ó fi sáà bẹ bímọ wọn á ní yóò san owó túlùtúlù àti pé tí wọn bá sanwó ìyá ni ọmọ ni wọn ò ní jáde kúrò lọ́sibítù ó wá kígbe wá báyàn pé kọ́ láti bọ́ san owó tí wọ́n kọ fún ọ yìí ó ń tì wọ́n á béèrè ó lè lò ní wọ́n ní iye báyìí ni lọ́ba sì kọ́ bá kù lọ́ba mú lọ́ba fún eléyìí ọ̀sọ́ ọ̀dọ̀sẹ̀ bọ̀ nítorí pé ó kígbe gbàmígbàmí lọ báyàn lórí ní téèyàn lágbára láti ṣe fún ọ. bọ́bá wa jẹ́ pé ẹni tó lọ bá náà ìgbà tó ṣàlàyé owó yìí fún ọ̀pọ̀ lójú rẹ̀ kò ní dépò pé yóò fi ràn ọ́ lọ́wọ́ ó tún sẹ́lọ̀n nítorí pé owó òun bó ti ṣe máa àti bó ṣe pọ̀ tóun kò tí ì ju agbára tó jẹ́ pé èèyàn lè tọrọ lọ́dọ̀ èèyàn lọ torí èèyàn lágbára láti fowó ráyàn lọ́wọ́ ṣùgbọ́n nǹkan téèyàn lágbára láti ṣe fún yàn ọ̀gbọ́dọ̀ kígbe gbàmígbàmí rẹ̀ lọ báyìí ọ̀gbọ́dọ̀ kígbe gbàmígbàmí rẹ̀ lọ báyìí bẹ́ẹ̀ náà ni àgbọ́dọ̀ sáàdì èèyàn àgbọ́dọ̀ sáàdì èèyàn ọlọ́run bá nìkan láṣàjì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa sọ pé mo sáàdì ọlọ́run àti wọ́ èèyàn ti ṣẹbọ sọ̀lọ̀ mo sáàdì ìwọ àtọ́lọ́run èèyàn ti ṣẹbọ sọ̀lọ̀ àmọ́ tó bá sọ pé mo sáàdì ọlọ́run lẹ́yìn náà mo ìwọ náà lẹ́yìn náà ò fi ṣe dọ́gba pẹ̀lú ọlọ́run eléyìí kò sí wàhálà ń bẹ. bákan náà ó ní sọ pé mo ké gbàjarè lọ bá wà àtọ́lọ̀ kọ̀tọ́ mo ké gbàjarè lọ bọ́lọ̀ lẹ́yìn náà mo ké gbàjarè wá bá wà náà tó bá rí pé èèyàn bá lágbára lórí ẹ̀. eléyìí jẹ́ bá sì máa tún gbólóhùn ẹnu wa sí ká má bàa fẹnu kọ. láyé anábìyàn Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fura mọ̀ pé mùnáfíkì kan fara ní àwọn mùsùlùmí kí ẹ bá wọn gbé fúyẹ́ rárá àwọn sọ̀hábà wa ni hayya bina nastaghithu bi rasulillahi sallallahu alayhi wa sallam min hadha al-munafiq ẹ dìde ẹ já ké gbàdárì lọ bá nàbì sallallahu alayhi wa sallam gbà wá níbi ọ̀dọ̀ mùnáfíkì anábìwá ni innahu la yustaghathu bihi wa innama yustaghathu àìké gbàjarè wá báyà ẹ má ké gbàjarè wá bá mi èmi kẹ́ ma máa ké gbàjarè wá bá ọlọ́run ma máa ké lọ bá. eléyìí ló mú ni mà pé àyè sọ pé lágbádá mo ké gbàjarè wá bọ̀ kódà kó ṣe pọ́ lágbára lórí ẹ̀ nígbólóhùn ẹnu ọ sọ pé mo ké eléyìí jẹba tó tó bá pẹ́ àwọn sàhábà yẹn jọ yẹn wọ́n bá sọ pé nastaghiithu billah thumma bi rasulillah à ń ké gbàjarì lọ bọ́lọ̀ lẹ́yìn náà àtànábì rẹ̀ eléyìí ọ̀bá jẹ́ ńtọ́tọ́ apá kan nínú àwọn olùmọ̀ sọ pé tó bá jẹ́ pé téèyàn lágbára ni láti fẹ́ fún yàn kò sí tó burú kó kígbe gbàmígbàmí lọ sọ́dọ̀ rẹ̀ ó ní nǹkan yẹn ó sì lágbára láti fi sàánú yẹn ó lè lọ́ba kò sì tí ì kù ó sọ pé mo ké gbàjarè wá bọ̀ àmọ́ tó bá jẹ́ pé lágbára láti ṣe lójú ayé rẹ̀ àmọ́ tó wá kú ní ìsìn ọwọ́ àlọ́ọ̀dì sàárì rẹ̀ wá pé mo ké gbàjarè wá bọ̀ ìyẹn ti sẹ́kọ̀ sọ́lọ̀ wọn. ẹ̀fọn sọ pé fala taj'alu lillahi andadan wa antum ta'lamun ẹ má sì sí nǹkan kan sí ẹgbẹ̀rún afọ́lọ̀ nígbà táyìn mọ̀ kọ̀lẹ́gbẹ̀ra. oríṣiríṣi àwọn ẹ̀kọ́ lórí ọ̀nà tó tọ́ fún wa láti gbà máa ṣe àdúrà àti lórí iná sájà lánìkan so òun náà láti gbọ́ lábẹ́ ètò yìí látẹnu àwọn olùkọ́ wa nítorí náà à ń ṣàṣìkò yíra gbogbo ẹ̀yin olùkọ́ wa nílé lóko wípé orí ńlá tí ó ga jùlọ òun náà ni yóò jẹ́ fún èmi àti ẹ̀yin láyé ní àti lọ́la lè kẹ́ ọmọ tí a bá lè gbìyànjú láti máa mú àwọn ẹ̀kọ́ wọn lò nínú ìsẹ̀mí wa sáájú kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ insha Allah a ó tún máa pàdé ní orí ètò yìí ní ọ̀la tí sọjọ́ kẹsàn-án nínú oṣù Ramadan ti ọdún yìí ọdún fourteen forty one tó ṣe dídí twenty twenty ọdún ti miladi wasalaamualeykum wa rahmatulah